الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إن إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون نعم بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته ومن والاه أما بعد أتي من تعريف الربا لنا أنت أنت الربا أنت جنة للغوة نتقول tẹ̀lé ìrìn àdáná àbá هو عقد على عوض عقد على عوض بعوض مخصوص غير معلوم التناقض في معيار الشرع حالة العقد أه. أو تأخير عالم أو, أو مع تأخير في البدلين أو في أحدهما أو مع تأخير أو مع التأخير أو مع التأخير أو ما التأخير في البدلين أو لتحديثهم أو ما التأخير في البدلين أو لتحديثهم so تعريف قطعة بتوتون شو أصلاً in fact tí tábìlì báyìí rìbá nínú ẹ̀dẹ̀ lára nínú ìmọ̀ ṣẹ̀ríà أنا فضل مخصوص مستحق مستحق لأحد المتعاقدين لأحد المتعاقدين خال خال عما عما يقابله من العوض

tọ́jẹ́ kan tọ́jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀kan lẹ́sọ̀ tẹ́nìkan kílẹ̀mù tẹ́nìkan lè kílẹ̀mù náà àti ọ̀dọ̀ ìlú papọ̀. ọ́ọ̀lì àmà ìpàdéhù nínú ìwà tí ò sí nǹkan tí wọ́n fẹ́ fi kí ni tí wọ́n fẹ́ fi bí láti ọ̀dọ̀ apá kìí ní apá ẹnìkejì so that ìtàn mẹ́ta lu alfagbo yìí òun náà ni àgbèrè àdàfẹ́ kàmíyà so kí iye tí nǹkan ọ̀gbẹ̀ iye tí so iye tí ẹ̀kọ́ jẹ́ kí wọ́n sàlẹ̀ fún bẹ́ẹ̀ so níbi àtàmọ́ àgbà yíyà. bẹ́ẹ̀ ni ìyá dà látara pé ìgbà tó yẹ kí wọ́n san ìgbà tó yẹ kí wọn san so àzùyáda fẹẹ yàn kọba nípa ẹgbẹ àmì àti àzùyáda fẹẹ yàn lẹbi lẹbi so àdékùn tí ó ń tẹ̀lé àkàrà pé kàníyà kàníyà yẹ kí ó ń tọ̀hún ya ní àkàrà ní ọ̀sán àdékùn wà ní ìgbéyà àbí ní ìgbéyà nìkan yẹn àbí tó yẹ ṣéèjì nìkan ó fi ọta dẹ́rẹ́ àǹfààní dẹ́rẹ́ àǹfààní méjì ọta náírà àǹfààní náírà méjì hata one thousand five hundred and fifty one thousand one thousand ọta kìnnìkàtà garawa garawa ẹwà pẹ̀lú garawa méjì tó ìyáda fábíọ ìyáda kankan nígbà náà ìyáda kẹta fẹ́ fọlọ́ etí kálọ̀tẹ́sìn àkókò tó sàn gbèsè tó onírara zid ni aziduk àbí akẹ́mi ni aziduk fún ọ̀nà àjọsí ìjọkọjọ tó wà sàn gbèsè wọn wọn fi dẹkú wọn lọ sí kiri wọn lọ sí tó ń lọ sí tó tó tó tó ládùúgbò wọn tó fi dẹkú sódà ọjọ́ ló ń kan yẹn so inú rìbá rìbá náà kan nínú rìbá ní fámìlì rìbá rẹ̀ kọ́ lórí ẹ̀ sọ àyà mẹ́rin náà sọ̀rọ̀ nípa rìbá iná kùrá so tẹ́wọ̀n ọ̀rọ̀ yẹ kó bọ́lá rìbá jẹ́ haram so ọlọ́run sọ pé ẹ̀yìn ọ̀rọ̀ rìbá ní ṣe ìtọ́wọ́ ní àmọ́ àfihàn ìgbẹ́dá ìgbẹ́dá ìgbẹ́dá ìgbẹ́dá فلا يأبى إلا الله وما آتيتم من صدقة فأولئك هم المضيعون وما آتيتم وما آتيتم من زكاة فأولئك هم المضيعون وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضيعون تريدون وجه الله فأولئك هم المضيعون فده يعني تباوز هذا إنه آمن riba, لم تتضمن تحريم الربا تحريما قاطعا ẹ̀rí pé aláàrí kò sí rìbá nínú ẹ̀wà níwà fún délé náà òjìye torí pé ìṣe rìbá lẹ́wà ní pàmbélé lánàfà ńlá tìláàdì ńlá tìláàdì nàdàní àti ní àkóbàtà níbi wà nínú ìlú sọlọ lọ ẹwúrọ àbáyọ. هذا الصالح من مشاق النساء هذا يولد من المدينة هذه حرمنا عليهم طيبات حلية لهم وبصدهم عن سبيل الله كثيرا وأكلهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل أعرضنا للكافرين عذابا أليما عذابا أليما nínú sọ́ọ̀tù kẹ́yìn sọ́ọ̀tù nìsa ẹ̀rọ ayà kejì ni ọ̀sẹ̀ nípa ẹ̀rọ ṣùgbọ́n ayà kejì yìí ẹ̀dá ìdáwò sábàwò yìí ẹ̀dì pé ọlọ́run ló ń sọ̀rọ̀ pé òun ṣe ìbálẹ̀ wọ̀ lọ́wọ́ àǹtàní lórí àwọn àǹtàní lórí àwọn yahood ní lórí àwọn yahood lórí mi nínú nàlẹ́ nà ha jọ àwọn ọmọ yahood haram nàlẹ́ nfẹ̀yẹ̀ bá kẹ́gbẹ̀ láwùn àdìsọ́tì ní àwọn sàlẹ̀ ìlẹ̀ kàṣẹ́ rọ́ وأقلم أموال الناس بالباطل فأصاب من كان عذابا أليما tọ́lá ń sọ fún wa pé òun ṣe ìbálẹ̀ lórí àwọn kan ní. nítorí àti pé kò tí ì sí pé àyà wa tó ṣe ìbálẹ̀ wọ̀ ní ìwà pọ́nbélé lórí àwọn kan lórí àwọn sùn. òtí àyà kan kọ́ ní sọ́tà ní sọ́tà ní sọ́tà kò tí ì sàfihàn kọ́tẹ́ ń bẹ̀. àyà kẹta. من سورة سورة آه، آل عمران أنا بقي <coughs> يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضرارا مضاعفا واتقوا الله لعلكم تفلحون إن سورة آل عمران ولا أمجر ولا جسم إلينا وزير ربا إيوه إيوه كلمة قطعية إن كان آية إن واقع أو أهل الجاهلية أو أن تكون سيشن كيسا متوجه سيما بدأ كيسا متوجه ipe ìfẹ́ wọn máa ń ṣe ní kíni wọn máa ń jẹ ìbálẹ̀ àjẹsíjẹ jẹ́ ẹ̀fẹ́ tó wọn tó tó ṣe so ń sọ nípa ìdí tí wọn ṣe ń yẹ máa àti bẹ́ẹ̀ o so that ẹlẹ́ẹ̀kẹ́ ni àyà yìí tó wà ní sọ́tò àlùmọ́ọ̀tà آية سورة البقرة أو آيات الربا يقولون أن تحريم الربا تحريما تحريما قاطعا تحريما قاطعا أيوه الذين الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه منه الشيطان من المس لا حقا so ẹ̀ráwò ẹ̀dùkú ìgbà rẹ̀ àwọn àyà ìgbà àyà ìgbà tẹ̀sẹ̀ tàbí ìrìnàjò kí ni àwọn àkọ́ rẹ̀ àwọn àyà mẹ́rin kò láyé má dàgbà òrìbá ọlọ́run ṣe lérò ṣe àtúntò iná tó kẹfẹ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba àwọn àmì rẹ̀ nínú súnà méjì náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ìwọ lọ́jọ́ nínú rẹ̀ ní àdéhùn tó àdéhùn afá ọ̀dà àdéhùn lórí àgbọ̀nrẹ́ àdàwọ̀ wọ́n ti wá ní sọ̀rọ̀ ẹ̀yìn ìtàkùn sábà náà lọ́kọ̀ àmẹ́bí ní káyà àti ṣe kan méjì tẹ́ pé máa ń pa iná bá ti mú un ẹ̀ ẹ̀fọ́ tó máa ná ọlọ́run sọ ọdún àgbà tó ń bọ́ lọ́nà níbi ìṣòro. ọkọ àṣẹ́kàbílà àṣẹ́kàbílà àṣẹ́kàbílà àṣẹ́kàbílà ọlọ́run ẹ̀kejì pọ̀sítẹ́kàbọ̀ ẹ̀kẹta فقتل النفس التي حرم الله الا بالحق فكان واكل الربا فكان واكل فكيف فتولوا يوم الزحف أكيد أكيد وقبض المؤمنات والرسولات وقبض قبض المؤمنات المؤمنات الغائبات سوري مين جديد من الصلاة من الصيحين كذا غيرهم يعني في أي أي حدثي أنت أنت يا نبي شريعة وبيت أنا جاء فأنا ممكن ا

وذهب عنا وعساب وذهب عنا وعساب الصحابة رضي قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الله لعن الله آكل الربا لعن الله آكل الربا ومقتله وكاتبه وشاهديه وقال وكلهم كل أولئك سواء كل أولئك سواء أنا بين إيه لعن لعن الله عاقل الربا أنت جريبة الله سكن سكت جسد جسد سكت ما شاء الله ẹn tí ń jẹ mẹ́rin ẹn tó ti ń da rìbá tí ń yá ẹ lówó tí ń yá ọ̀yàn lówó rìbá tó wá gbà lọ́wọ́ rẹ̀ tó ló ń fún ní rìbá

ẹni tó ti ajá akọ̀wé ní kọ́lẹ̀ tó ń bẹ̀ kọ́ ọmọ kọ̀lẹ̀ wá lè wá kọ́ májọ́já òun yọ ní ten thousand òun ló sì sọ twelve thousand májọ́já òun yọ ten thousand náà ní ten thousand májọ́já òun yọ ní ọjọ́ tó lè sáyìn ọjọ́ bá ti dé fún èyí tó ti dé fún mi rẹ́rẹ́ bẹ́ẹ̀ náà mo ti tò bẹ́ẹ̀ náà ti báńkì mi. Wọ́n ṣe àhìdẹ́ ìdí àgbà sáńkì. Wọ́n jẹ́ ìdí garanto ẹgbẹ́ so látara bẹ́ẹ̀ lọ́gbẹ́ aláwọn tẹ̀gbẹ̀rẹ̀ ẹ̀ ń túmọ̀ sí pé ìdájẹ́ àárọ̀ tí àbájá lè dáhùn ìyá ìyá ìyá tó ní ìlú òní wọn lórí kò ní wọn lórí àwọn ìtàn ṣe ń sáàtì ìlú aṣọ nípa nínú àwọn ìtàn ṣiṣẹ́ ń bẹ̀rù bẹ́ẹ̀ ni ọjà tí máa ń ṣe alájùjẹ ìlú náà pẹ̀lú ọ̀nà kan wọ́n nà sí àwọn ilé ìṣẹ́ ń ṣẹ́ ń ṣẹ́ pé ń ti ń ṣe náà nìyẹn nípa pé ìtọ́jú ọmọ ìdìbò àgàgà kì í ṣe ẹni tí iṣẹ́ ní ilé iṣẹ́ lọ́nà míì pàtó ìdìbò àtọ́ tó sọ ti ẹ̀ tó kọ́ làkọ́ ṣàlùmí nínú àdéhùn nínú àwọn àdéhùn wa ọ̀ṣunmọ́ àdéhùn náà tí ń jẹ́ kí ìṣẹ̀lẹ̀ bá lè rọ̀ fún wa wọn náà ní àdéhùn sáwọn ọ̀dọ́ náà jẹ́ ní àtúntò ìgbẹ́lẹ̀ sáwọn ọ̀dọ́ náà jẹ́ ní lọ́dọ̀ àlọ́ àwọn ọmọ náà sọ̀rọ̀ wọ́n ní ànábì sọ pé sọ́lọ́ sọ́lọ́ àdáni lọ́gbà àmì rọ̀ẹ́tò lẹ́yìnà rọ̀ẹ́tò lẹ́yìnà àwọn dàdà ọ̀rọ̀ àná rọ̀gbọ̀lẹ̀ pé èyí méjì àtàyáàni àwọn abáwọn fa àfọ̀dáàni ìlà ábùdùn kọ̀dáta wọ́n máa lọ sí ábùdùn kọ̀dáta ọ̀dàlà ń fúnjà lórí pàtàkì níbo la fẹ́ẹ̀mù so hàtà àtẹ́yìnà hàtà màrànà àlà náírà nìjàmì kíkà àfi débi odò kan odò ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń dóbi rẹ̀ ṣe àkọ́dọ̀ ọmọ ní máa wà lórí ìjọba yìí ẹ̀jẹ̀ ni. wọ́n yẹ́ dàgbà wọ́n ti ń kọ́ ààrẹ ọkùnrin kan dúró جدا ولا شرط ولا شرط ولا شرط الناس رجل آخر رجل بين يديه حجارة لا ní etí odò etí odò ọkùnrin kan bẹ́ẹ̀ tó ń jọba ẹ̀ káàkiri odò ní láì odò tó jẹ́ pé odò yẹn kí náà ń ẹ̀jẹ̀ ni ọkùnrin kan kọ́ ẹ̀rọ ní odò báyìí òun tó ní ọkùnrin kan wá

ọkùnrin tó wà níbi odò yẹn tó bá fẹ́ jáde láì dé rọmáhù rọjò ọkùnrin tó wà ní etí ìbẹ̀dọ̀ rọmáhù rọjò lè hájára ní fèrèsìlì yóò lọ òkúta tó lọ òkúta má lẹ́nu bàrọ́jà ìlànà bàrọ́jà ìlànà kẹ́kọ̀ọ́ yóò padà lọ lóṣù àtẹ́lẹ̀ lóṣù lóṣù dọ̀kadà ọ̀dọ̀ tó jẹ́ ọ̀dọ̀ jẹjẹ. كلما أراد أن يخرج الرجل رماه الرجل في بحجر في فيه ورجع إلى حيث ما كان فقلت يا فقلت يا فقلت يا جبريل فقلت فقلت ما هذا الرجل؟ ما تطيع كلام جديد ما هذا الرجل؟ قال قال هذا اخذ ربا هذا اخذ ربا لا ẹni tí ànábì náà lára pé àwọn méjì wá bá àwọn tó ti gbọ́ àwọn tó ti máa lọ sí àwọn tó dé ẹ̀bẹ́ ẹ̀bẹ́ àtọ̀nù kan dọ́kan so àwọn méjì odò kan ìdùn tó yàn ọkùnrin kan bẹ fẹ́ pé òun wà ní odò láyé odò ẹ̀jẹ̀ ọ̀kan tó ní kiri ìbèdò àwọn òkúta wọn àwọn jẹ ẹni tó wà níbi ọdọ tó dó níbi ọdọ ẹjọ ọ̀rọ̀ tó wá ti fẹ́ jáde báyìí yóò sọ òkúta máa lẹ́nu òkúta wọn sì wọ ẹnu ẹ̀ yóò bá ṣubú sọ النبي صلى الله عليه وسلم ما هذا فلا يمين فلا يمين إن جاء يا يا يا وبارك يا جسد وبارك الله خشوا عنه وأنا ما دام لهم كثير هذا آخر اليوم يعني يبقى الغد يعني في أعراض الكسر في حرام ذلك حرام هنا يقول رسول النبي صلى الله عليه وسلم قلت واقعا حديث ورد في مسلم من الصحيحين يعني حديث أبي الحديث حديث الخدري من الصحيحين حديث ميجي شو في حديث ورد في مسلم شو شو شيء وإذا كان قال ربا البيوع ما عملت ما عملت شو شيء كنا قش على الواقع ọwọ́ àna súnà bọ́sọ̀ wà nínú Kùránì níbi pé ìbẹ́ ìṣe kò tọ́ rárá ìmọ̀ ni ìbẹ́ ìṣe kò tọ́ rárá kódà àwọn onímọ̀ àpanupọ̀ àwọn onímọ̀ àpanupọ̀ pé a nígbà jáde báyìí o àní èèwọ̀ ni ìgbà àpanupọ̀ bẹ́ẹ̀ nínú àtúntò ìṣáàtì ìjọ àlùmọ́ọ̀mù àlùmọ́ọ̀mù náà na kò dá àlùmọ́ọ̀mù lọ́sùn wọ́n yàtọ̀ sáwọn tàfàṣẹ́ tí àlejò fi yá sí ṣùgbọ́n ìgbẹ́ lánàá àwọn ọmọ náà tó ti yẹ. sẹ́ẹ̀sì mọ̀ pé yẹ́bà ìsọlọ́nà ìjẹ́ ìdá kọ̀ bá làkà ẹ̀ àlèmọ́ sọ̀kọ̀ ẹ̀sọ̀ kàfé wọ́n sọ nínú nínú tíra àgbèdá ọ̀gbìn ìháyà nípasẹ̀ muhammadu nìkan nínú tíra tí wọ́n nà bẹ̀rẹ̀ lọ́sọ̀ fún wa wípé عشان عشان تقي أبوه أبوه بن ع بن ع بن عبد بن مخزوم بن ما بن كم بن مخزوم ما كان ما كتير تان كتير ما كويش أصلي عن كتير كان ما كتير كويش كان ما كان بقى أما هو قلنا لا تدخل لا تدخل في بنيانها ما لا غيبه مال الربا الله أكبر ẹwọ rìbá ẹ má fi kún owó tẹsán máa sábà wọn náà mú bàbá bíi àtó alọ àwọn aṣẹ́wó ọwọ́ àwọn ọlọ́dún tàbí jẹ́ ẹ má ẹ má ẹ má fọwọ́ kún owó owó tẹ̀lé àtó owó lọ́jọ́ ti kàrọ̀ ẹ má fi kún owó náà fi kàrà kí lọ́jọ́ sọ lẹ́yìn láti ilé àná rẹ̀ wọ́n mà pẹ́tọ̀ rìbá kò tọ́ ọ̀dà kọ́dà ẹni tí wọ́n ń jẹ rìbá wọ́n ń fojú ẹ̀ sínú wò ọkùnrin náà tó tó ti yé fún ọ̀ṣọ́ ọmọ rẹ̀ so that rìbá ọ̀dọ̀ àwọn ayàtọ̀ wọn sọ̀kalẹ̀ nípa rìbá nípa rìbá orí rìbá pín sí méjì rìbá dùyó rìbá dùyó àti rìbá àdùyó rìbá gbèrò rìbá pé èèyàn yá ìlú kọjọ rẹ àti rìbá pé èèyàn tàn kan fún rẹ ni. so náà rìbá jàhílíyà àkọsẹ rí ọdẹ àwọn oríṣiríṣi àwọ ìrìn rẹ ní rìbá gbèrò kéèyàn yá ìlú kọsọ pé àfúnà àgbègbè sóra kan sóra mi sóra mi ni kí kọ́yá alkam kọ́yá kọ́yá kọ́yá tó àwọn lówó lùzíà ẹ̀sọ̀ kọ́wá sí májàmú pé kọ́wá sí májàmú yìí pé yóò máa fún un pàṣẹ́lì báyìí ni ó fún un tọ́ba bẹ́ẹ̀ kan wọ́n parí. tọ́ba ló ń parí. gbogbo owó. Muhammad. ní ọkọ ni n bá wí. ní

sọ̀rọ̀ mi ọjọ́ pé ìgbà tí àdékọ́jọ́ pé ìgbà tí bá ń san tí bá ń san tí bá ń san tí bá ń san tí wọ́n máa san bẹ́ẹ̀ ẹ̀mọ́tẹ́lẹ̀ náà àti ọba san ìrókò yẹn ní sáfì ten thousand kún níbi one thousand àbí ten thousand ten thousand kọjá. nínú àwòrán mi kò jọ wa ni wọ́n ti máa ṣe ní àkókò yìí kò ní kí ó yà lọ ìmọ̀ràn wa ní tó

tó bá fẹ́ san odò owó ní parí kò tí ì sọ sí àkókò tó dá tọ́lá parí lọ́sẹ̀kùn lẹ́sàn pọ̀ mọ́ òun lọ́sẹ̀kùn tó fi kún oyè tó yà lẹ́sàn àpò. so ìbéèrè rẹ̀ aṣoṣù ní ìyàmà ní pàṣẹ́ntì àmọ̀tún ní ìtọ́lẹ́kùn tó ti ì tó fi tó yà. so dáhùn sí máa ń rí bá wọn ọ̀kan méjì ní ẹ̀ máa fi láàyè dáa àlékún tí wọ́n máa ṣe pé kí ni o àlékún tí wọ́n máa ṣe lẹ́nu ẹ̀ máa fi láàyè nínú kọjá pé irun kankan kan tó yà ó ti yẹ ọ́ fi pẹ̀lú ẹ̀ àbí kí wọ́n pé ìlọ́po nǹkan àwọn ìyá rẹ̀ ní ẹ̀rọ látòlú ọ̀yá náà kan ní kan lọ́dún méjì làǹkó ń tọ́jú bá lọ́dún méjì náà lọ́dún. بعض الأعضاء في الجوانب والمنازل أنا أستطيع أن أحكم ذلك وأنا أستطيع أن أكون مصنف أحكم هذا لا يمكن أجاء أحمد بن مكة أتى يقتل فأحكم تتوقع من تتوقع وليا لا تقول يا أمك وليا صدق الزيارة العلمية هذه

sultanin alkusun riba biyu a sulkusun riba biyu a riba albiyo riba ta masu rata rafi ya yau a riba ta masu rata rafi yana da transaction a amma ne ki da kusa riba biyu ne wani shi lati jahiliya riba biyu èrò ẹ tó ṣe léwọ̀ fún wa òun ni àwọn ẹ̀rí wọn náà náà bá tó ṣe léwà lé wa lórí gbogbo àwọn ẹ̀rí lórí ìbàdàn lórí torí pé àwọn ọ̀gá ilé à ń ṣe nìyí. ṣùgbọ́n rébà lórí ọ̀rọ̀ hadith anabi sọ̀tọ̀rọ̀ lọ́sọ̀ kí ni o. ó ṣe léwà. ó ṣe léwà. يعني حديث بلد بن سلام حديث حديث الخطيب بلد الأمام عن صلى حديث عمر بن الخطاب حديث ابن عمر حديث ابن عمر رضي الله عنه عباس كتب بن عمر òun ló ṣe kí ni òun ló ṣe lọ́wọ́ àwọn àdéhùn ló ṣe lọ́wọ́. شهادة ربا òun náà ló fẹ́ mi ní ìṣiṣẹ́ mi tó fún mi lé àkọ́kọ́ rírà ní mẹ́ta rírà ní na àkejì rírà àtọ́jú rírà àtọ́jú. rírà ń àwọn àlùbáyé àìsàn máa rí i. níbi àwọn àwọn nǹkan dúkìá tó ṣẹlẹ̀ àká ṣe yájọ́rò sí àríwá nígbà ní ìdíjà pé lẹ́nu ìdíjà tó ń lábẹ́bẹ̀ méjì àbí so àwọn kan wọ́n yàtọ̀ tó ṣẹlẹ̀ àká àlàsáàbù àwọn náà ń pè ní هذه الأمارة دارية سو أما قانا التامو التامو دي تام الشاعر دي شاعر صمى بالتر والشهادة شاء والبر بالبر و... والملح بالملح أو كيف أصل زي سؤال كيك الظهر بالظهر بالظهر والفضة بالفضة azad azad ń tẹwájú odò níbi ọ̀dà àwọn àdéhùn máa ń sọ àti dọ̀rọ̀ ti dọ̀ so ẹni pé ọdún pé mẹ́rin tàbí pé àwọn eléyìí àwọn ní rìbá lòyò àwọn ní rìbá lòyò ibi tí rìbá lòyò ti máa ṣẹlẹ̀ ní ṣìyàg asnaf sita àbí ṣìyàg àmọ́wá àbùdá wọn kò ní alẹ́ asnaf sita àbí àmọ́wá àbùdá yóò sita so mẹ́fà náà mẹ́fà náà so that àwọn onímọ̀ wàmá ọ̀sẹ̀ kọ̀bí ha sọ̀tọ̀ wàmá ọ̀sẹ̀ kọ̀bí ha wàmá ọ̀sẹ̀ kọ̀bí ha wàmá ọ̀sẹ̀ kọ̀bí ha àtàwọn kan fún ní àtàwọn kan tán fún ní ìdájọ́ rẹ̀ wàmá ọ̀sẹ̀ kọ̀bí ha àtàwọn kan tán fún ní ìdájọ́ rẹ̀ ó ti àtàwọn kan tán ti kí ni o tán fún ní ìdájọ́ rẹ̀ so àkàtà fún ní ìdájọ́ rẹ̀ ìyá pẹ̀lú bẹ́ẹ̀ láwọn onímọ̀ kí ló wà ní ìdájọ́ kí ni o sí ní ìdájọ́ rẹ̀.

àwọn àtúnná ti ta ìnìkan náà àwọn sọ̀rọ̀ ọlọ́wọ́n ti ọlọ́wọ́n lẹ ọlọ́wọ́n ti kí wọ́n lẹ. náà. so that uh, in time, so tí adadada lo lónìí pẹ̀lú ọ̀gọ́ra pẹ̀lú ọ̀gọ́ra á mú rírà ànàsí àti ibn alifábìlì ẹ̀dẹ̀ mẹ́ta rà so á mú ṣe ń ṣàlẹ̀ á máa sọ̀rọ̀ nípa ìṣòṣọ́ ẹ̀dẹ̀ mẹ́ta rẹ̀ kí ni illa kí ni ẹ̀là dáhùn ní ìlànà àti fẹ́bọ̀ tí da ti ní kámá kámá kámá dìbò á máa ṣẹlẹ̀ ń bẹ̀ so di ba ma sele n da ná ta a na si kí ni ìdájọ́ rẹ̀ kí ni àwọn onímọ̀ ti ṣe kí ni jẹ́ ìlà lọ́dọ̀ wọn náà níbi àwọn owó yẹn òkè ìwúrọ̀ tẹ̀wọ̀n wọ́n tara bẹ́ẹ̀ kó ní àwọn ọ̀mùnà kọ́rẹ́ǹsì àlọ́mùnà àwọn náà mẹ́sì káàkiri so sáàmì lákòókò yìí so ipò ọlọ́wà tí wọ́n kà kán lè bàwí yà èyí tí wọ́n kà kán lè bàwí yà ìná lọ́wọ́ yìí ìyá fana wọn ní nípa pé kí ni ìlà níbi ìlà àbàkù tó bọ̀ náà ni kí ni níbi àwọn àwọn tọ́jọ́ bí àyìnbó umar níbẹ̀ ṣe níbi tọ́jọ́ bẹ́ẹ̀ kí ni ẹ̀yìn àgbà ṣe ọ̀rọ̀ máa bá sáré tuntun lè yẹ́bùn mẹ́ta lọ. ẹni kò ṣe ọ̀daràn nǹkan tó ìṣèwádìí kan tó tọ́jọ́ jẹ́ kó lè gbé kálẹ̀ lò kálẹ̀ pẹ̀lú. ṣùgbí àwọn kàyẹ́ ṣe tuntun ní ìlú. mo kọ̀ ẹ́ mo sáré bá àwọn máa ṣàrí àtàwọn alàmì ẹ̀yìn ti jáde ẹ ti rọra bọ́ sílẹ̀ ọ̀hún. وقللت كمان القنبله طيب، أنا اخذ أقدر أقدر من عوض بعوض مخصوص مع غير معلوم التناقض في معيار الشرع حالة العقد أو مع التأخير أو مع التأخير في بدلين أو في أحدهما أو مع التأخير في يكون أو مع التأخير في البدلين أو في أحدهما so so that is the question for ọ̀rọ̀ tó ní um, jẹ́sẹ́kù lọ ọ̀rọ̀ ni wọ́n fò jẹ́sẹ́kù lọ fẹ́ràn. question mẹ́wàá. question mẹ́wàá.